ẹ̀yin tèmi ṣé dáadáa ni mo bá yín mo tún ti dé o èmi ọmọ yín àbúrò yín Tóyìn Tòmátò ọmọ wọn olókè àgbègbè jíjẹ̀bù igbó ọmọ tàǹgìrà máa sọ ọmọ orí mọ lùsì mo tún ti dé ẹ̀yin obìnrin ẹ máa gbé àwọn ọkọ yín jáde òun ṣe all the time náà ló jẹ́ pọkùnrin ló máa náwó fún yín náwó fún yín náwó fún yín ká máa yin àwọn ọkùnrin pẹ̀lú situation ti country wa wà báyìí ọkùnrin tó bá ń ṣe dáadáa sí ẹ̀yin obìnrin tẹ́yìn náà bá gbé wọn jáde weekend ẹ gbé wọn lọ sí ní abáyé tree ẹ jẹ ẹ ṣe fàájì kẹ́ ẹ sanwó inú ọkùnrin bẹ́ẹ̀ máa dùn ẹ̀yin obìnrin ó di dandan fún wa láti lọ́ọ̀bù àwọn ọkọ wa tẹ bá béèrè lọ́wọ́ obìnrin mi ó ti dà ìbá àti lọ́ọ̀bù tó yẹ kó ní sọ́kọ ẹ̀ ó ti dà ìbá àtẹ̀sórí àwọn ọmọ ẹ̀ yẹ kó rí ẹ máa try láti máa lọ́ọ̀bù àwọn ọkọ yín ẹ fìfẹ́ hàn sáwọn ọkọ yín tí àwọn ọkọ yín bá fẹ́ jáde nílé ẹ make sure pé wọ́n smell nice ẹ make sure pé wọ́n dress in a normal way tó bá wá dress dáadáa tó dẹ̀ smell nice ẹ praise wọn ọkọ mi o olówó orí mi o kíní kan ẹ kì lórí kí ẹ nínú ọkùnrin bí àjù tọkùnrin ẹgbẹ́ bá wà níbi iṣẹ́ ọ̀dọ̀ yín ni ọkùnrin máa máa wà pé ìyàwó òun praise òun kóun tó jáde nílé ni ṣé mọ̀ gbogbo nǹkan tí à ń sọ yìí òun làwọn obìnrin míì wà lẹ́rù pé wọ́n fi ń gbọ́kọ yín wọn ò dé gbọ́kọ yín pípé ọkọ wa ní orúkọ tó fine my darling my honey my amazing man my crush ẹ mọ̀ the love of my life àwọn orúkọ tó wà sexy àwọn orúkọ tó make sense tẹ bá ń pe àwọn ọkọ yín láwọn orúkọ yẹn inú àwọn ọkọ yín máa máa dùn ẹ̀yin obìnrin ẹ kàn má jẹ́ kí marriage yín ẹ má kàn jẹ́ kó wà ṣá ẹ jẹ́ kí marriage yín jẹ́ àwòkọ́ṣe fún àwọn other marriage lásìkò tó wọ̀ àsìkò tí ò wọ̀ ìgbà ìṣòro àtìgbà tó dùn ẹ dúró ti ọkọ yín gbágbágbá ẹ ó yẹ kẹ́ ẹ lè fight fún àwọn ọkọ yín lẹ́yìn wọn wọ́n wà around wọn ò sí around ẹ máa fight fún wọn ẹ máa sọ̀rọ̀ wọn dáadáa ẹ má máa sọ̀rọ̀ àwọn ọkọ yín láìdáa tí obìnrin mi bá sọ̀rọ̀ ọkọ ẹ̀ fún yín báyìí ó mà dá pé kẹ́ mọ́kọ yẹn kẹ́ bẹ́ẹ̀ lórí èyí kù díẹ̀ káàtó kò yẹ kó rí bẹ́ẹ̀ and ẹ fìfẹ́ hàn sáwọn ọkọ yín bí mo ṣe sọ síwájú ẹ má jẹ́ kí ọmọ kó dàárín ẹ̀yìn àtàwọn ọkùnrin rú ẹ má torí pẹ́ ti bímọ kẹ́ wá sọ pé ọmọ mi ọmọ mi ṣọ́mọlẹ jókòó tì láàrin àwa méjèèjì ká para ṣọ́mọlẹ jókòó tì nǹkan tẹ́ jókòó tì gbogbo alamọ̀ kùkúmbà carrot burata ṣe lè kùkúmbà yẹn náà dẹ̀ ló produce ọmọ yẹn ẹ wá tọmọ yín bá ti wá dé ẹ wá divert love orí ọkọ ẹlẹ́dàá bá sórí ọmọ yẹn kó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ má yẹ ká máa ṣe bẹ́ẹ̀ ṣe ti gbọ́ ẹ̀yin obìnrin lágbára ọlọ́run lè wò ní dàrú ọ̀nà wọn ò ní dàrú àwọn gbọ́kọ́gbọ́kọ́ wọn ò ní gba ọkọ wa o bọ́tẹ́ ìbá fẹ́ kọ́ gbọ́kọ yín ẹ̀yin náà ẹ máa tọ́jú àwọn ọkọ yín ẹ fìfẹ́ hàn sí wọn ẹ máa ṣoúnjẹ fún wọn ẹ máa ṣe style fún wọn ìwọ̀n kan tó bá fẹ́ máa ṣe fún wọn láti ibẹ̀ lọ lọ́ọ̀bù yá túnṣe ẹ̀yin ọkùnrin náà máa sọ fún yín bẹ́ẹ̀ ṣe ń bọ́ wọn lẹ́nu ẹ máa bọ́ wọn lábẹ́ bẹ́ẹ̀ ṣe ń bá àwọn obìnrin lábẹ́ ẹ máa bọ́ wọn lẹ́nu mi ní rí jùlọ lórí program lẹ́yìn ìpàdé wa tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ èmi ọmọ yín Tóyìn Tòmátò sọ pé ó dàbọ̀.